ó sì ní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ́ ń gbọ́ wa òun náà ni àkórí ọ̀rọ̀ kan tá a pè ní àróríà wal aslam òun ni olùbánisọ̀rọ̀ wọ́n mọ̀ bó wà lórí rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ fún wa ni pé kí lóhun tá à ń pè ní àróríà wal aslam bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله ولا حول ولا قوة إلا بالله وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آلين kíkí tí àwọn ìmáàmù wa ti kí gbogbo olùràn ètò lọ́wọ́ àti olùtẹ́tígbọ́ ètò gbogbo ọ̀nà tí kó wá tàbí fi kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ èyí tí ọ̀jẹ́ lọ́dọ̀ tí wọ́n ń bí tọ́jẹ́ bò míì náà gbogbo ibi tí kò wá ń ti tẹ́sìn àmbẹ̀lọ́hùn kọ́lọ̀n kí ọgbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó sì fi ìyọ́nú rẹ̀ àti àlìjẹ́nà kó fi ṣẹ̀ṣẹ̀ fún wa ní àìní faagun a mọ̀ tẹ̀síwájú lórí àkòrí tí wọ́n ti kéde sí wa létí tọ́jẹ́ pé ó pàtàkì nínú àlámọ̀rí ẹ̀dá ẹni tó mùsùlùmí àbẹ́ni tí ò mùsùlùmí lókùngbà tí èèyàn bá ti jẹ́ èèyàn nǹkan tí ó lè mọ́sẹ̀lẹ̀ sí yàn ni àbí táwọn èèyàn ò lè mọ́rí sí yàn náà ni àkórí tí a fẹ́ kó sínú rẹ̀ yìí àwọn kan ìtara rẹ̀ ga ọ̀nà ìtara rẹ̀ sí fáwọn èèyàn ọ̀nà ìtara rẹ̀ ti fẹ́ lòmíì ẹlòmíì ti tara rẹ̀ rílẹ̀ ẹlòmíì ti tara rẹ̀ mọ̀nà ẹlòmíì ti tara rẹ̀ sọnù látara àbálò rẹ̀ àtàgbọ́yé nípa nǹkan yìí kí ni nǹkan náà òun náà ló ń ta pè ní àrùhìyà tàbí ká pè ní al-ahlal tó jẹ́ pé ìtumọ̀ méjèèjì a máa jọra wọn nínú èdè ṣùgbọ́n a máa yára wọn nígbà tó máa fojú ẹ̀sìn wò láwọn ọ̀tọ́ kátà rí látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi pé ìran tá a ríwò lójú oorun nígbà tá a sùn tábà padà sínú èdè lábáwá afáwa tí wọ́n ní lisanul arab afáwa ibn manzur àwọn mọ́láyé wá fún wa wípé àti kéní àti kejì pé àrúhùyá àti ìta lè pè ní alìhólmù àbíká pé alìhólmù ó lè gba araka méjèèjì ó lè gba sùkún ó sì lè gba láàmù bẹ̀ wọ́n ní eléyìí ń túmọ̀ nǹkan tí ẹni tó sùn lójú oorun tí máa rí lójú oorun rẹ̀ ṣùgbọ́n ká pé àrúhúyá lọ̀kan eléyìí gbajúmọ̀ níbi ohun tá bá rí lójú oorun èyí tó jẹ́ oore tó nǹkan ìdùnnú tó nǹkan dáadáa gbólóhùn rúhúyá ni wọ́n máa lò fólè ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé nǹkan aburú nǹkan tó bá ní lẹ́rù tó bá nínú jẹ́ táwọn òkúńbọ̀ ní ọ̀bá yọ sí pé ah, wọ́n ní òun ni wọ́n mọ́ lo alhulmu fún tíjámù rẹ̀ mọ́ jẹ́ al'ahlam nínú àlàyé tí wọn bákaná àti àwọn tíra orísìírísìí báyá bí àfáwà ibn al-hafir àfáwà ní kọmṣùn muhit bákaná àtàwọn míì ohun tẹ́lẹ̀ ìfiyẹ wa àwọn tó ti gbáwájú náà àwọn onímọ̀ bí àfáwà ibn hajar al-Asqalani àwọn jí ó yé wa pé bí wọ́n ṣe wúyí náà lórí torí pa àrí nọ́rọ̀ annabi sallallahu alaihi wasallam fi ń sàlàyé fún wa pé ohun tá ń pè ní àrúhúyá mínàlá pé ìtàbá pè ní rúhúyá tí ń túmọ̀ pé ìrànlẹ́ dáadáa ìrànlẹ́ oore ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ní àlátà alálójú oorun pé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ pé èyí tí ń ba wọ́n ní torí pé ìtọ́wà wá látọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ohun tó dáa jù ní ká máa pè ní àrùfìyà kì tó bá sì wá tó wá lọ́nà ẹ̀mí láwọn àmì tá padà gbọ́rọ̀ nípa rẹ̀ sáfihàn pé lè tọ́dọ̀ ìṣù ni àbọ́dọ̀ àwọn tí wọ́n rí sùn ń sẹ́ gbólóhùn méjèèjì yìí nínú ẹ̀sìn ṣùgbọ́n nínú èdè ọ̀kan lè rọ́pò ọ̀kan wọn tí ó bá ni pé ìsìláhà ṣẹ́rí ẹ̀yìn ni àbá pé méjèèjì náà rúhúyá rúhúyá náà gbogbo ẹ̀ ń jẹ́ tó ìpé ohun tí ẹ bá ti rí lójú lò ni èyí tó bá jẹ́ pé ohun a rí lójú oorun yìí tó ìròdùn látọ̀dọ̀ Allah a mọ̀ lò ní àrúhúyá gẹ́gẹ́ bí hadita nabi sallallahu alaihi wasallam tí ó wà nù sahihul imam al-bukhari àti yafawa muslim àti àwọn àmì sunan abi dawud nasai wa tirmidhi tó lá nabi sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹ̀rí àrúhúyá salasun anabi ni ẹ̀rí ìran ojú oorun àlálílá anabi a lè pé mẹ́tẹ̀ẹ̀ta ìtọ̀dọ̀ ṣètọ́n àtọ̀dọ̀ náà a lè pé náà ní rúhúyá wọ́n torí pàdé sọ pé àlálílá mẹ́ta náà ni a níbi ní farúhúyá sọ́ọ̀lẹ̀ ha ẹ̀rí ìtọ́jí àládáadáa búṣọ̀rọ̀ minallah good tidings lélẹ̀ jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ rúhúyá bákan náà ìrìn àláàmì ń bẹ tààzínú minash shaitan tó jẹ́

látọ̀dọ̀ ìṣùlélé jẹ́ láti lè bá ọmọ ànábì adam nínú jẹ́ ìran kan lélẹ̀ ànábì ní omi ma yahummu bihi rajulu fi yaqzatihi ohun tá à ń rò síwájú ká tó sùn lójú ayé tẹ́ pé òun ni ohun tá a máa bá pàdé lójú ohun tá bá pàdé ìran ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ànábì ní ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni juz'un min sittati wa arba'ina juz'an min an-nubuwwa pé òun jẹ́ ìpín kan nínú ìpín mẹ́rìnléní ọgọ́ta tá a mọ̀ sí Eh, mẹ́rìnléláàádọ́ta mẹ́rìndínláàádọ́ta ti ṣe ìpín 46 eh, tí ìmísí tọ́lọ̀mọ́ fún ànẹ́bí ọlọ́run spirit ti mọ́ fún ọ̀rọ̀ tí mọ́ bá wọn sọ tó pín sí pé ọ̀kẹ́nú rẹ̀ iná ìlélẹ́ yìí bá ní sallallahu alaihi wasallam ṣe gbé wá nínú tíra àfọwà Bukhari nínú àtàríhì wọn bákan náà àfọwà Ibn Majah àwọn ẹgbẹ́lẹ̀ ìwá tí a sì gbé àwọn onímọ̀ tí wọ́n àti mọ ohun tí ń jẹ́ àrúfíà wal ahlan àlálílá ní báyìí ń túmọ̀ pé ohun tá a máa bá pàdé lójú oorun òun ní jàlá a sì wá padà wọnú ìpín kọ̀ọ̀kan rẹ̀ sí mẹ́ta yìí náà ló pín sí àbótún pẹ̀ka síbò míì sọ bí ilé ìṣẹ́jẹ́nu. Jazakumullahu ìpín àwọn èèyàn lórí àgbọ́yé àlá àtọ̀nà tí àlá gan fúnra rẹ̀ tí ó pín síbòdè jẹ́ pé ẹtù mú yẹn wá ṣùgbọ́n ìpín tí àwọn èèyàn pín sí lórí àlá lílá ni a fẹ́ kí ẹtún bá ní ìrìnlẹ̀ náà òun náà láfikún. naam a ti mọ̀ pé ohun tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ nínú ìgbà àbí nínú ayé kì í ṣe pọ̀ kánẹ̀ gbogbo ẹ̀dá wà nípa rẹ̀ eléyìí tẹ́lẹ̀ yìí bá lọ báyìí eléyìí ọ àwọn kan wà láàrin tí ó mú dí ẹnu ilé yóò mú dí ẹnu ilé bọ́rọ̀ gbogbo òṣèlẹ̀ inú ayé ti rí bákan náà làwọn òfin ọlọ́run kódà lẹni tó nùhù gbà fọ́lọ́run onígbàgbọ́ nù rẹ̀ àmọ́ ọ̀sẹ̀lẹ̀ ló fi jẹ́ pé àmọ́ rí aláṣejù a sì mọ̀ rí aláṣe bọ́sí déédé tó pé ìbọ́sí déédé rẹ̀ ni pé kò ní jẹ́ aláṣejù kò sì ní jẹ́ aláṣe bá ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ sí ju ìwà pé ummatan wasata náà ni ọlọ́run bá ti àwa ìran tó jẹ́ pé ìjọ tí ò ní já láti jù kò sì ní jẹ́ aláṣẹ ètò látara ọ̀rọ̀ tá a sọ yìí pé ìrìn èèyàn mẹ́ta ló sì ní ìrìn alákọ̀ọ́kọ́ òun ni àwọn aláṣẹ ètò àṣẹ ètò ń gbà nílẹ̀ tí wọ́n tíyẹ̀ sínú àṣejù tẹkùn wọn gbàgbọ́yẹ̀ nǹkan yìí níbo làwọn ti sọnù àwọn ní kò sí nǹkan kan nínú àlá tí mọ́ jòdòdó àwọn ní òsìnà kankan nínú àlá tí mọ́ jòdòdó eléyìí àwọn tí ó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwọn mìíràn tó láwọn jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ láwọn àwọn ní gbogbo ohun tí jẹ́ àlálélápátá wọ́n ní ìkàṣáàtì ni wọ́n ní reflection ohun tó ṣẹlẹ̀ lójú ayé tó ti ṣẹlẹ̀ lọ iná ẹ̀ ní mọ́ jẹ́ àbí o ti ń bẹ̀rù náà mi wà tó pa wọ́n pé kò sí nǹkan kan tuntun kan tí ó wá sí musẹ̀ tí ó ju òótọ́ sáàrí látòjú oorun ìròrí tí wọ́n lélẹ́yìí ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀ lẹ́nu gbà láì tiẹ̀ tí ní mú àwọn àyà wa àbí àwọn hadisi wa ń já wọn ní rọ́tọ́ pé àwọn ọ̀bẹ́ẹ̀rì tá tàrí sírò ẹni tó bá nírú rò rí bẹ́ẹ̀ táwọn tó sáájú náà nímọ̀ tàrí sí wọn òun ni ó kó wọn sínú dààmú dààbò pé àṣírò rí yíọ̀ àti kò sí déédé nínú rò rí tí jẹ́ àlálílá tàpé ní àróhùyá tí ń túmọ̀ pé ẹ̀yìn ni òṣòdodo nù rẹ̀ ẹ̀sìn òsì bẹ́ẹ̀ pé òṣòdodo nù àlà àwa nù àwọn àfà wọn ni ohun tó jẹ́ àmọ́ pé ohun tí wọ́n sọ yìí ò rí bẹ́ẹ̀ àti ráwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ mi ò pé ah, òun lálàá báyìí nígbà tí wọ́n bá sì dijọ́ kejì gẹ́gẹ́ bó ṣe lálàá yẹn bẹ́ẹ̀ ni nǹkan yóò ṣe kíni bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ tí ò túmọ̀ pé reflection pé ohun tí ò tí ì ṣẹlẹ̀ lójú oorun yóò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ní ohun tó ti ṣẹlẹ̀ reflection ni nǹkan yẹn mọ́ jẹ́ àbí ohun tí ń bẹ́nu ẹ̀mí ẹnìyẹn bẹ́ẹ̀ sì ni tẹ́yìn òru rárá ìyẹn pàdé ní ojú oorun nínú àwọn àpẹẹrẹ tí wọ́n mú wá àti rí ẹni tó rìnrìn àjò ọlọ́lá pé òun rìnrìn àjò kan òun lọ ìlú báyìí ilé báyìí lòun dé sí nígbà tí ó sì di lójú ayé náà lóòótọ́ ọlọ́ọ̀lú yẹn lóòótọ́ ilé tó rí lójú oorun tí ó yàtọ̀ sí ìgbẹ̀ náà ni ibi tó jẹ́ ilé ìgbàlejò rẹ̀ àtẹ̀wárí náà tí ó jẹ́ mùsùlùmí wọ́n pẹ̀ ní ẹni Muhammad Hassad katiban yahudiyan ó ó pe àkọlé yẹn ní at-tariqu ila Makka ojú ọ̀nà lọ sílùú Makka náà kó bíi pé on my way to Makka ọwọ́ sọ àlátọ́ láti wádìí kó tó gba Islam ìgbà tó wá jí lójú àláì ọkọ̀ gbogbo àwọn àlátọ́lá yẹn kalẹ̀ pé báyìí mórí báyìí mórí báyìí mórí ọ̀kan kí ọ yàtọ̀ nǹkan kan ọ̀yàtọ̀ ní gbogbo ohun tó ń rí lára tó ń kọ́ lẹ̀ yìí bó ṣe gùn tó bí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ exactly nìyẹn níbẹ̀ lára ohun tó lè dẹ̀ sínú Islam wọn eléyìí ti tó láwọn ẹni tó ṣẹlẹ̀ sí títúmọ̀ pé òdodo máa bẹ nínú àlá fáwọn táwọn ní kò sódodo kan nínú àlá ipi bí ọ̀jẹ́ pé reflection ohun tó ṣẹlẹ̀ sí yẹn inú ayé bá lánàá àbí ohun tí yẹn ń rò lẹ́mìí ni pé kò sí kan tí ọ̀jẹ́ tuntun tí ọ̀wá tí ó sì ṣẹlẹ̀ one eighty ní fáwọn olè àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì kámọ́tì ìlọ́bẹ̀ alẹ́ẹ̀kẹta tó yẹ kí gbogbo wọ́bẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn nìran aláṣejù nípa àlálílá tó pé ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo ohun táwọn bá ti lálàlá bẹ́ẹ̀ ni ó rí kódà sáré bíi pé wọ́n sọ àlámọ̀rí ìgbésí ayé wọn kódà àwọn tí wọ́n fẹ́sìn tọ́ka báwọn bá sẹ́wọ́n tẹ́sìn tọ́ka sẹ́ gan àwọn tún mọ̀rẹ́ jí káwọn ó sùn káwọn ọlọ́la nípa rẹ̀ ilé ìnímọ̀ bí bọ́yá ìyẹn fẹ́ sí nǹkan kan láwọn nǹkan táà mọ́ ṣe istikhara lé lórí ìwá ẹ̀sà ìwọ́lọ́run lólùsẹ̀sà fún ni tọ́wà pé nígbà tó bá ṣe náfìlà yẹn tẹ́tọ̀ sàdó àyẹn tẹ́ ń tọ́ bá rí lójú oorun tọ́ bá rómi yọ́ọ̀dá tàbí sallallahu alaihi wasallam mú wa fún wa àtà àwọn sọ̀hábà náà wọ́n sàlàyé irú lè fún wa ara ìgbẹ́mílé àlájù pàlà ní ọmọ gbé gbogbo nǹkan wá fún yẹn pé àfijù ilé inú rẹ̀ bákanáà látara àgbàgbọ́ yìí àfijù tí wọ́n ti nínú àlá tí wọ́n bá ti lálàá wọ́n ti kóra wọn sínú dàmúdàbò pàápàá jùlọ tí wọ́n bá lo ẹ̀kọ́ tó yẹ kéèyàn ó lò pẹ̀lú àlá lílá

kọ́lá tàbí abáníká mọ́ fún wa láwọn àpẹẹrẹ àpẹẹrẹ pọ̀ táàtì mú bí mélòó kàwá ń bẹ̀ ọ̀kẹ́ náà àwọn àfáà tí wọ́n kọ tẹ́rà tí wọ́n ń pè ní alìbídà owó náhàyò àníhà àdádálẹ̀ nú ẹ̀sìn àti sin muslim àti tẹ́rà tá ń pè ní alamul wa shayatin wọ́n lọ́jọ́ kan afáwa hafiz muhammad bin wabdullah al-kurtubi ọ̀rọ̀ tí okùn rẹ̀ gùn lọ́dọ̀ afá harisa bin mudarib wọ́n ní láàárọ̀ ọjọ́ kàwọn yẹ́kẹ̀ jí ẹnìkan bá ń sọ fún wọn pé ẹni tó bá lè kírun ní mọ́sálásí ńlá inú ìlú yìí ó ti dọmọ àlìjẹ́nà olúkàlùkù bá ń jáde olúkàlùkù bá ń jáde wọ́n ń tú lọ rẹ̀ àfáà ní àtá nígbà wọ́n ń débẹ̀ báyìí nǹkan kún senefila tọ̀tọ̀ bá ti fi lè senefila ní wọ́n ṣe dọ́mà àfáà wa abu isaac ọwá ní kódà ìyá òun àti ìyá tó bí wọn bẹ́m̀bẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ àti ìyá tó bí ìyá ìyá rẹ̀ ọláwọn méjèèjì náà bẹ́nà ọ̀tọ́ lọ ọláwọn yẹn wá lọ bá ibn Mas'ud radiyallahu anhu wọ́n wá sọ fún pé àà ah, báyìí báyìí báyìí lọ́mọ̀ sẹlẹ̀ ẹnìkan sùn ó jí olóhun lálàá wọ́n wá ń sọ fáwọn ẹ̀pẹ́ lọ́bá ti kírun mọ́sálásí báyìí ti dọ́mà àlùjẹ́nà wọ́n ní ibùdó màṣúrì wá jáde ní wọ́n ní aṣọ rẹ̀ báyìí pé àà wọ́n ilẹ̀kùn ọmọ sí fún yín o sí nǹkan ọmọ sí yín ẹ jáde láàtò azabu ẹ mọ́ fi àjẹ́ mọ́jú wọn jẹ yín alátara ń tẹ́ ń sè yìí ohun tẹ́ni tó rí lójú olúlóhun rí ti ń bá yín sọ ìnámà àhíyá naf'atun mina shaitan ìmísí èṣù iná ẹni rọrọ̀ tẹ́ni ẹ sọ fún yín pé ìmísí èṣù lórí torí pé ọlọ́run ọba ọ̀sọ́ tíra kankalẹ̀ ẹni tí a tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi tó sì ní sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní gbogbo wọn wá jáde ọlọ́run wá jókòó lọ́dọ̀ abdullahi ibn mas'ud afa abdullahi ibn ìgbà tó bá fẹ́ dàdà pààrọ̀ tó fẹ́ dà yín láàmú tó fẹ́ sìn yín yóò gbé àwọ̀ ẹnìkan wọ̀ níbi èèyàn yóò múra kọ́dẹ̀ lè rí bí àfẹ́ ẹlẹ́sìn kó tó bá pàdé èèyàn kan nú èèyàn gidi yóò máa sọ fún pé á ah, ẹ gbọ́rọ̀ báyìí tó ń lọ́sẹ̀lẹ̀ ni kò ní sọ fún pé báyìí báyìí báyìí pé ah, sọ gbọ́ ni ẹni wà pé ah, kí ni kí òun yóò wà pé báyìí wọ́n wí báyìí lẹ́nìkan yìí báyìí wọ́n wí báyìí ẹni ẹni ọgbọ̀n ní òtún mọ̀ sọ káàkiri tó ní bá pàdé ẹlòmíì yóò wá pé laqad lakina rajulan inni la atahamuhu a'rifu wajhahu yóò wá pé ah, mo pàdé ẹnì kan dàbí pé mo mójú rẹ̀ àbí mójú rẹ̀ pé ẹni ọjà fẹ́ ẹni mímọ̀ ni wọ́n fẹ́ jọ àfáà kí ni wọ́n fẹ́ jọ bẹ́ẹ̀ ni ẹni ọmọ agbé wọn àti bọ́ọ̀rọ̀ lè lè nípa ìwá àwọn aláṣejù yìí náà ipa àlálílá tó ń bá ti lálàá kódà bẹ́ẹ̀ ni bá lálàá rí ìyá rẹ̀ tó mú gi lọ́wọ́ tó pé ọ̀hún ti dàjẹ́ bẹ́ẹ̀ ni bá lálàá rí aya rẹ̀ ilé yìí ní bẹnu kí ń dá wàhálà rẹ̀ láàrin àwùjọ ìnígbàgbọ́ nínú àlá àwọn tẹ́wò fẹ́ tó ara àṣejù lélẹ́yìn nípa rẹ̀ agbọn tó ṣẹlẹ̀ sí Abubakar náà lẹ́yà Nabi sallallahu alaihi wasallam tó ń túmọ̀ pé ẹnìkan túmọ̀ alágbèrà rẹ̀ kalẹ̀ kò túmọ̀ pé ohun tó tú sí ẹ̀bẹ̀ ní òrì tàwífíkì lè wáyé kí ohun tó wòye pé bí mo ṣe fẹ́ rí yí báyìí tó wà tánàbí ò sí láyé mọ́tẹ́wọ̀n tó fún wa pé bó ṣe tú yí jẹ́lẹ̀ bẹ́ẹ̀ lórí òun náà ni pé inú àwọn tó ti sàṣejù ń pa àlálílá àbí tí sì tún ṣe é àwọn èèyàn ń tara pé wọ́n lálàá ti gbẹ̀mí àwọn èèyàn gẹ́bí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àfọwà afẹ́n múnú kọ́tọ́bà wọ́n níjọ́ kan ẹni tó jẹ́ halifa tó wà lérí ìjọba nígbà tó di asúrù àwọn ọlọ́ba nínú islam wọ́n ni àfọwà tó ń pè sherik ọmọ abdullahi alkọ́dí ọwọ́ agbáyọ̀ndà kóhun fẹ́ ọwọ́ sálámọ̀ sí almahadi olóhun sí bẹ̀m̀bẹ̀ bí ṣe ń wọlé tọ́ sálámà báyìí tí ó fi dá lóhun sálámà ó ní ọya alẹ́ ìyàbìsọ̀ ẹ bá mú ìdàwá ẹ bá mú dàwá wọ́n bá mú dàdé afọ asan bónú kan sọ́bà ó ní ẹ̀rú ń bà wọn pé ah, ìdàbáwò ìyẹn sálámà sí ọ ó ní afọ tí ó fi dá lóhun tí ń fi ọ̀sọ̀ fún ni pé ó lásán lẹ́mọ̀ lọ́hùn pé ó gbà láfíà ọlọ́run kankan ò ní bá wọ́pọ̀ kí ẹ̀yà gbọ́n tá àfáà yẹn wá sọ fún wọn ni yá amir al-mumini ó túnmọ̀ pé ń gbà míì kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá gbá fún wa tó le láàánú ògbélé fún ọ ọ̀rọ̀ mi àlàyé ọwá ni mo pè wá aláṣẹ mùmìnì pàápàá jọ tí wọn bá tẹ̀ jẹ́ ní ipò ọ̀la àwọn gùnyàn fi bá ẹni tó àwọn wà gáìdì rẹ̀ pẹ̀lú ìṣẹ̀tà fún tọ́láyìn òfin ní paálé tó ìkó sínkú ìpàdé lórí ọwá ní mo pè wọ aláṣẹ gbogbo mòmìnì òní inna lil fasik alamatin yu'raf biha ẹni tó bá jẹ́ pò kíì àwọn pò kíì ó ní alákọ̀ọ́kọ́ mbẹ̀ ṣúrbùl humor ìmọ̀ mu ọtí ẹni bá mu tí náà tàbí pé kò kí ìlélẹ̀ ìmọ̀ mu tí ẹlẹ́ẹ̀kejì ń bẹ wàsàmáwòl ma'asif ìmọ̀ gbọ́ ìmọ̀ tẹ́tí sáwọn orinṣẹ́ orin wọ́n lu jìtá wọ́n pílè kí ní piano wọ́n lọ àkóbà wọ́n kọrin sí wọ́n jọ ń ẹ mọ̀ fàámọ́ra yẹn kìíní kan ẹ̀rùn islam islam náà ní náà tó di islam ṣáájú wa nínú àmì táà fi mọ pò kí ẹtí bá ti ń tẹ́tí sí ní iṣẹ́ orin díẹ̀ díẹ̀ ńlọ díẹ̀ díẹ̀ nù ní mùsùlùmí wọ̀rìtìkábìl mahorot àti ìmọ̀ sáwọn nǹkan ẹ̀sẹ̀ ọwá ni ǹjẹ́ fa'ala ayyi dhalika wajadtani kí ẹ tó fún mi ló kọtẹ́ fún mi yìí èwo lẹ bá mi lórí ẹ̀ tí ń ṣe sọ́tí ni mo ni àbórinlẹ́rí tí ń gbọ́ tí wọ́n lu jìtá sí tí wọ́n lu piano sí àkóbà ní àti sákàrà àbáwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wo lẹ bá mi lórí ẹ̀ aláṣẹ gbogbo mòmìnì tó kọ̀ yìí fi lẹ́tọ̀ sí mi ọba wa ń dá lóhùn ó ní kọ̀tẹ́lẹ̀ ni Allahu in lam aqtulka tí ń bá pa ọ́ ọlọ́run ọ́ pa òun àti pé wọ́n bá pa ọlọ́run ọba òun jà ó wá sọ fún pé kí ló dé ara àṣejù ń bí àlálẹ́lẹ́ yọyọ̀ kan lélẹ́ àmì kan láti mọ̀ pé irú ẹ̀ ń bẹ láwùjọ wa náà ilé mi ti dàrú tó kọ́ ọ́lálà orí alágbájá ó ní ọ̀nà jùmọ̀ òun lálàrí alágbájá òun sáàrí tí ọgbà pẹ̀rẹ̀ lọ́wọ́ ń pọnmi sínú rẹ̀ ó tún wọ́n fi lákòjọ nínú iṣẹ́ òun wọn kò kulẹ̀kùn ní òun ní òun ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn nípa àrá ń mú ọ̀tá lọ ti ẹni ń dalérú ń dọ̀nàrú ń dàdúgbòrú ti ẹ̀ ni torí pé kò gbàgbọ́ iye kí ni ṣètọ́ ni máa ṣe kí ló sì lè ṣe ọwọ́ ní kí ló dé tó fi jẹ́pẹ̀tẹ̀ bá pa pa ní nígbàtí ìsínú ẹni tó ti níyàwó ńlé tí ń ṣe sìná ìsínú ẹni tó pààyàn táàfi kún ọ padì ìsírúnú ẹni tó fi ìsìláàmù lẹ̀ tó lòun ò ṣe mọ́ gẹ́gẹ́ bá ti ṣe gbé wá pé illa bi haqqil islam ìsínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹwà ajá gbọ́n tọ́sọ̀ ó ń torí pé òun ìpàkọ́ ló fi ń bá òun sọ̀rọ̀ òun wá ránṣẹ́ sí olùtú àlá òun béèrè nípa ìpẹ́tọ̀ òun dílágbẹ́yẹ́ bá báyìí báyìí ní ṣe ọlọ́wà sọ fún pé òun ni ó ka ẹni ọlá yín òun ni ó bọ̀ ọlá yín jẹ́ tí ò ní jẹ pẹ́ lórí ah sòwò jẹ́ àwọ̀ pé kó tó di kú ọlọ́pàá òun tọ̀ ọ̀bá kú ti símọ́ ọkẹ̀ wọn balẹ̀ tẹ̀pá sọ fún ìgbà tí ń di ayé àwọn lọ́balọ́ba khilafa nubuwa tí ń bẹ́nu àwọn nubuwa àti ànábì sallallahu alaihi wasallam pé ọgbọ̀n ọdún lòun ọ̀jẹ́ ó ti kúrò ńlẹ̀ afáṣẹ̀rí kí wọ́n wá sọ fún pé àá aláṣẹ mùmìnì inna ruhiyaka laysat ruhiya yusuf bin yaqub alayhi assalam àá aláàyè sàlá ànábì yusuf tí ọgbọ̀dọ̀ ó tún ọkọ̀ wọn náà lónìí tó ti gùn lórí gbogbo tó bá ti lọ́la alámi ọgbọ ẹ̀mí mi tẹ̀mí jẹ́ alámi ọgbọ̀rọ̀ mọ́sẹ̀ á bèrè pé sí sanabi Yusuf ní ọmọ anabi Yakub aleyhi masalem òun náà sọ fún bẹ́ẹ̀ náà lọ́hùn ó ní inú òfin inú ẹ̀sìn ni pé inna dimaa inna dimaa al-muslimin la tushfaqu bil ahlam àyíká ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ pẹ̀lú àlá ìfẹ́ tí ọ̀jẹ́ mùsùlùmí náà àyíká àyàn torí pa alálàkóṣe báyìí kàtìmọ́ pa tọba rí bẹ́ẹ̀ ni ajẹ́kọ́ yóò ti pẹ́ lẹ́wọ̀n ẹ̀ntẹ́ lágbàkọ́ lágbàjá olèkólé lágbàjá mùsùlùmí lójú oorun ajẹ́kọ́ ẹlọ́ àrẹ́sì òun náà lójú ayé ọba wa dérí kodò ọwa ni kí kọjáde kọmọ lọ afa Hasan bọ́ọ̀lù tọba olóhùn wa tẹ̀lé gbàtọ́ wọn wá ní ah, èèyàn yín kí ni tó fẹ́ ṣe lẹ́ẹ̀kan ni ah, àbí kí ni rí sọ́rọ̀ rẹ̀ ọwá ni òun wá sọ fún pé à ah, òun sọ fún ásà ní pé sádákẹ́ ọlọ́run ọba ń sọ òun ò pé òun ọ̀bẹ̀ láyé mọ́ òun ò pé òun ọ̀bẹ̀ láyé mọ́ tí ọba sí ọlá pé ọ̀nbẹ̀m̀bẹ̀ so in túmọ̀ pé tí ọba bá sí ọ̀rọ̀ tíṣẹ̀ rí kí ń sọ fọ́nba yọ gbẹ̀mí lọ́rùn asàlùbọ́n kọ́tọ́bà ọlá ọ̀rọ̀ tíṣẹ̀ rí kí ń sọ pé aláàrẹ̀ sàlátí mọ́sẹ̀ títí kí ní báyìí ni so lẹ́yìn eléyìí àrínú àwọn èèyàn náà tó jẹ́ pé tó bá ti ní wọ́n lálà orí sí yọ́ ọmọ yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ni tó bá sọ fẹ́lẹ̀ ní kò dọ́mọ alálàpá abọ́ lálùjẹ́nà àti rínú àwọn ọlọ́pàá àyìn torí wẹ́ pé ń tọ́bá wùn wọ́n mọ̀ sí wọ́n náà ti dọ́mọ àlùjẹ́nà ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ni pé wọ́n ni arúkú ya tasurru wala rẹ̀ dùn tí ó fi mọ́ nírọ̀já òkútọ̀ ọlọ́njẹ́ jẹ́ ní orí ni kò túmọ̀ pé yóò wá kó tàn jẹba tí ó fi mọ̀ wá dalẹ̀ rú tí wọ́n bà nǹkan jẹ́ eléyìí ni díẹ̀ nínú àṣejù táwọn èèyàn máa ń ṣe nípa àlálílá àrìpé tí ọba sí ọ̀rọ̀ tí sàríkì sọ ẹni yóò kó wọn ọ̀gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ náà nìwọ náà gbogbo àwọn tí wọ́n náà ti mú lọ́ta látara pé mọ́lálàsí wọn ni mọ́lálàsí wọn ni mọ́lálàsí wọn ni so ìpín alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kìdílé aláṣẹ ètò àtàláṣẹ jù nípa àlá ìpín tó wá jẹ́ ìpín ti àárín gbọ̀ngbọ̀n táàbí mọ̀ báwo láti bá àlá lò pé alálà báwo láti aníbùkátà sí pé ẹ̀kọ́ wò lànàbì kọ́ wa nípa rẹ̀ eléyìí ni àwọn tó wà láàárín gbọ̀ngbọ̀n gẹ́bí ayé alkùnrin ti gbé wá fún wa gbogbo tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ń sin lọ́hun tí ń tẹ̀lé lánà nẹ́bí sallallahu alaihi wasallam yóò mọ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run náà wà níyọ̀ ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ jura wa lọ níbi ìjọ́rẹ̀ ọlọ́run wọ́n ní kí ní ó fún àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ òun ọlọ́run ọba kò ní sí ìpayà fún wọn bẹ́ẹ̀ sì ni kò ní sí ìbànújẹ́ fún wọn àwọn owó làwọn ọ̀rẹ́ òun ọlọ́run yìí alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ nù wọn ọlọ́run òkú gbàgbọ́ mẹ́fẹ́fà arkanul islam márààrún gbogbo ẹ̀ kò ní tẹ̀lé tànàbí sallallahu àwọn tó lè kó bá wọn nígbàgbọ́ nínú ìjọsìn wọn tó lè bàá jẹ́ wọ́n tún wọ́n wọ́n dá òbúra kó mẹ́wọ́n mọ̀ páyọ̀ wọn ọlọ́run láti wọn fi àwọn ẹ̀ṣẹ̀ lẹ̀ wọ́n sì mọ́ sí dáadáa láti fi kóore yóò lè tọ́ wọn lọ Allah subhanahu wa olùyí kan ò lè yí gbólóhùn ọlọ́run ọba padà bó ṣe ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ọmọ rí tí wọ́n di pé àwọn ẹni èṣù ní ọmọ àárí ròdùn ńlá ọ̀dáàlìkà ó wà lùfọ́ọ̀sùn àríyìn eléyìí ni ẹ̀sán èrìǹjẹ́ ńláńlá tó tóbi afáwa ọ̀bẹ́rẹ́ ọmọ summit àwọn asàlàyé pé wọ́n bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nípa pé gbólóhùn láwọn olùbúṣọ̀rọ̀ fil hayati dunya pé kí ni ìròdùnú wo ni wọ́n náà mọ̀ rí láyé wọ́n ní anabi sallallahu alaihi wasallam wa sọ pé ìyá arúhùyà sọ́ọ̀lìhà eléyìí ni àlá dáadáa yàrá almumin àwùtúrà lẹ́hù òní àlá dáadáa tí olùgbàgbọ́ òdodo ọmọ ọlá àbí tí wọ́n mọ̀ ọlá sí pé tí ọ̀bájú ń lọ́la fúnra rẹ̀ àwọn ọmọ ọlá làdáadáa ń pa rẹ̀ lóbi jẹ́ káfáwa ibn abbas radiyallahu anhu wọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí jáde níjọ́ kan ànẹ́bí ká gàgà kọ́tìn tí ń bẹ nílé wọn nínú àmọ́dí tí ànẹ́bí ṣe tí wọ́n fi gbọ́sàl kìyàmà tí ànẹ́bí sallallahu alaihi wasallam wọn sọ pé wọ́lọ́wọ́n ọba Allahumma albalagh wọ́lọ́wọ́n ǹjẹ́ mo jíṣẹ́ bó ṣe rán mi tí mo jẹ́ pé ànẹ́bí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ànẹ́bí tó kù lórí ilẹ̀ mọ́ ilà àrùhìyà àyàfi àlálílá yàrá al-abdu sọ́ọ̀lìhù àwùtúrà lẹ́hù kí ẹrú ọlọ́run tó jẹ́ ní rẹ tí ọmọ ọlá àbí tí wọ́n mọ̀ ọlá sí àdítí eléyìí ọwà nínú àfáwà muslim gbé jáde ní nọ́mbà rẹ̀ nínú gbọ́n ṣètò tíra wọn ní 4709 níbò míì nínú wáyà fáwà Tirmidhi radiyallahu anhu àwọn alánàbí sallallahu alaihi wasallam náà díṣẹ́ àmọ̀ eh, malik wọ́n alánàbí sọ pé ẹ̀rí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run inna risalata wa nubuwata qadin qata'ata qadin qata'at eléyìí ọmọ jẹ́ ìsìn fẹ́yìntẹ́ ń pe àwọn tẹ́ ń tẹ̀lé àwọn àtìbáwò kọ́díyà ní gbégbù láwọn amadi eh, ànábì ọlọ́run ní kọ̀kan mọ́sẹ̀ tuntun wá ní òjíṣẹ́ ọlọ́run ni wọ́n pèmí náà tí àwọn ṣe kíní kò sí mọ́ fọ́dà kò pèsè àwọn kẹlọ wá kọ̀m̀plìtì tó wà pé òjíṣẹ́ ọlọ́run ni ọ́ àbá nẹ́bí ọlọ́run ọba ni ọ́ eléyìí ti gé o kò sírú ẹ̀ mọ́ fala rasul ba'di wala nabiyya fala nabiyya la rasul ba'di wala nabiyya kò sójíṣẹ́ kan lẹ́yìn mi àwọn èèyàn tó gbọ́rọ̀ ìlànà nẹ́bí ọwá lè lára pé háà bí ká pé mo láwọn àtúkọ̀ lọ́wọ́ láti sinmi àmọ́ mọ̀kún tọ́tọ́ tí ọ̀tọ́ bá láti mọ gbọ́rọ̀ dùnú tọ́rọpọ́lọ̀ tí ló ń gbà nẹ́bì dìde bà sí rọ́n wọ́n ẹ̀rí rọ̀n àríbíwá ni lakin almubashirotun lẹ́yìn pé àwọn olùfúnni nírò wọ́n á bè lọ́wọ́ nẹ́bì sallallahu alaihi wasallam pé kí láwọn olùfúnni nírò àrísọ̀rọ̀sọ́lá ànábì ni ọ jẹ́ ìgbégi kan àbí ìpín kan nínú òpin ìmísí tọ́lọ́mù wọn fáwọn ànábì ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn náà kálí gbàgbọ́ yìí rẹ̀ kò túmọ̀ pé wọ́n ń súnmọ̀ kó tọ́ba ti wá lálàkẹ́ pé ọ̀sẹ̀ jẹ́ mú mi ní yọ wàá mú òfin tuntun kan wá ní òfin ẹ̀sìn tí ó sọ nǹkan tó jẹ́ tọ́ di èèwọ̀ àbí yọ sọ nǹkan tó jẹ́ èèwọ̀ di ẹ̀tọ́ nínú ríwáyà hadisi níbo mi ó gbé pé sítà tó ń wọ arba'in jus amina nubuwa níbò míì ó jù bẹ́ẹ̀ lọ. lórí eléyìí làwọn afáàfi wá ní ìyapa àwọn tí yàgì àdísì yìí pé níbò míì ó gbé wá ní pé 46 ní níbò míì ó lójú bẹ́ẹ̀ lọ wọ́n ní ọ wà lórí irú àwọn èèyàn tí bá ń lálà gbígbàgbọ́ ṣe jura wọn lọ tí tọ́jẹ́ ní pele ìpele bẹ́ẹ̀ ni àlátẹ́kọ̀ọ́kan bá láwọn ọmọ túnmọ̀ ọrú ìpele wọ́n kìí ṣe pé ìkìláàfù bẹ̀yẹn kìí ṣe ìkìláàfù èyí tó tako ara wọn bí afọ́wà abdulbar mọ́ ìsàlàyé nù tíra wọn náà pàtàkì wá mọ ìpín àwọn èèyàn nípa àlálílá tó jẹ́ pé ẹ̀káwọ̀ ọbẹ̀ níbi ìpín ètò wà níwọ̀ntúnwọ̀nsì oní ẹni olùtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó nígbàgbọ́ pé mo ti mọ́ ọsẹ ọ̀rọ̀ tá ń bẹ ni ìwàsọ̀ ń bẹ nínú hadisi tí afọwà Ibn Majah gbéjáde tán níbi sọ pé inna ruhiya salasun alálílá ìran ojú oorun mẹ́ta náà ni ọwá ni minha ahawilun min ash-shaytan li yakhsuna biha min adam àwọn kan bẹ́nu àwọn àlálílá tó jẹ́ pé sẹ̀rùbà wọn látọ̀dọ̀ ṣètọ́rì ni ìrìn àkọ́kọ́ lélẹ̀ àmúlẹ̀ ẹ̀kọ́ kẹta sàlàyé wọn ìrìn ẹlẹ́ẹ̀kejì máa yà fún mòbíhì rọ́jùlù

anábì sọ pé àrúyà tàlásù alhassanatun búṣọ̀rọ̀ mínàlá aláìtàbájẹ́ dáadáa ilé ń jẹ́ ìròdùn látọ̀dọ̀ ọlọ́run wọ̀rúhà yóò hádìí sọ̀rọ̀ jùlọ bí hanafsahu àbẹ́ tí ọ̀rọ̀ tí yẹn ń bẹ̀mí rẹ̀ sọ tó jáde wọ̀rúhà tàhàfínù mínà shaitan àbẹ́ tó jẹ́ pé ìṣúrẹ́ ti bàyàn ní nínú jẹ́ ìpín sí pé ó pín sí mẹ́ta yìí ìpín mẹ́ta yìí gangan

mẹ́ta yẹn náà ni wọ́n á fún fún wa ní àpẹẹrẹ rú rẹ̀ wọ́n ní àríkan tó jẹ́ kìí ẹlẹ́ẹ̀kẹ́ pé hadithu nafs bó ti wá ń bẹ hadithu ìta kàkẹ́ yìí ìran ẹlẹ́ẹ̀kẹ́ àrùn bẹ̀ wọ́n mọ̀ jẹ́ tàlá ọgbù shaitan ìfi kéṣù ọmọ fi ọpọlọ yẹn ṣe rí òun yàtọ̀ sí àhàwílù shaitan ìfi kéṣù ọmọ fi yẹn ṣe rí kọ́ ọmọ mú yẹn ṣe rí wọ́n ti gbé wánú hadithu ẹni tó ní òun lálàá pé wọ́n gé orí òun orí yẹn tó ń padà síbẹ̀ tánibí ni mọ́fọ́ nìkan nírò mọ́sọ fún yìn eré tí èṣù tí ń fi ọ́ sí lójú oorun wọn ìran ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni rúfìyà tó máa yàtàdù hòrọ́ fìyàkọ̀sà mú tí ìyàbá tó bá ti máyàn lára lójú ayé tí ìyàmọ́ sí bẹ́ẹ̀ tó jẹ́ tí wọ́n gbá bọ́ọ̀lù ọwá sùn láti sọ́fẹ́ ẹ̀kọ́ lọ fìdí ọwá rí pé òun sáà ń gégé lọ nígbà ń jàpá ń jàpá lójú ọ̀sọ̀ wọn ilé yẹn ìrí ohun tí ìyẹn tó máyàn lára tẹ́tí ìyàmọ́ sí tọ́pẹ́ inú ádá rẹ̀ inú ìṣe lọ́wà tàbí bí ẹni tó pé mọ́ jẹun láwọn àsìkò kan ọwá sùn ọ̀jẹun lásìkò ni ìgbà tí ọwá lálàá pé òun jẹun lójú oorun táìmù tí mọ́ jẹun dédé aago kan àbọ̀ ni òun wá gbé e lọ ọ̀jẹun nìkó tó sùn so ọwá lálàá wọ́n rí pé òun jẹun ní ojú oorun eléyìí yàtọ̀ táyé sí bí àwọn táàrí ọ̀kẹ́mẹ́ tí ó eléyìí òun wá bẹ́ẹ̀ ní pé n tó ti máàyàn lára tó kí ètò gbogbo aláàtú mọ́ jẹun lójú oorun náà lọ́sọ pé ẹ̀ ah tó sálọ mọ́ mi sí torí pé ẹ̀rí tó bọ́ sí àhàwílù ṣaitan àwọn oníbóòsẹ̀ tíríkì òun wọ́n ní irú eléyàn àwòbátà tọ́fẹ̀ àn min akili àwòṣòròbì àbọ́ ẹni tó jẹun yóò tó ti jẹ́ ó ti mú ọwá sùn ọwá lálà pé òun ń bì sẹ́wọ̀ pé oúnjẹ tó ti jẹ lájẹjù tàlá àwọn tí ńlá wọn eléyàn àlá tó ní ṣe pẹ̀lú àádà eléyìn ìran ẹlẹ́ẹ̀kẹfà wọn ìran ẹlẹ́ẹ̀keje ni al-adgasul ahlal tabalọ̀ gbogbo ẹ̀ papọ̀ torí bá kókó wa ṣe rí ni wọ́n padà náà ń kó sábẹ́ mẹ́ta sádìísì tá a ti kà fún wa ni tó gbé wa fún wa ká máa bá wa lọ. káwá bọ́ sínú alákọ̀ọ́kọ́ nínú tàdísà ní òǹgàngàn la fẹ́ mú láti fi ṣàlàyé ẹ̀mí wa tí ń bá wa sọ eléyẹn ni àwọn àfáà ta ní àwọn jẹ́ aláṣẹ ètò táwọn ní kò sódodo náà àlá òun làwọn lọ gbára lé tí wọ́n sùn lé lórí tẹ̀pí ọ̀rọ̀ tẹ́mi wọ́n ń bá wa sọ kò túnmọ̀ kó yọ jẹ́ òdodo tó ti wù Allah subhanahu wa ta'ala omi ilé wá sí ìmúṣẹ nígbàtà bá alákọ̀ọ́kọ́ ni ìrìn ẹlẹ́ẹ̀kejì òun lèyí tí anabi sallallahu alaihi wasallam ní ṣèitán ní mọ́ sí kíni ní mọ́ ìsábàbí rẹ̀ òun àhàwílù látọ̀dọ̀ èṣù torí pé èṣù ó lè gbà wọ àwọn èèyàn wọ̀ tí ó hàn pí àfihàn lójú oorun yóò hàn sí yóò yọ fihàn lójú oorun yóò tẹ̀rù bá yóò fẹ́ fẹ́kún fẹ́ gbẹ̀mí rẹ̀ ilé ìgbọ́n ti wá pè nínú àhàwílù ṣẹ̀tọ́nì ó túmọ̀ pé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ń bá èṣù ṣiṣẹ́ gbogbo tó bá jẹ́ àwọn òpìdán àwọn onídán alátàsí tí wọ́n lọ kó sábẹ́ èyí pè ní àhàwílù adam láti fi lè bàyẹn nú jẹ́ tí kò ní lẹ́ntí pé wọ́n gbé òun lókè wọ́n kẹ́lẹ̀ òun mọ́kúta òun gungi lọ òun kẹ̀ jábọ́ òun ṣe kìíní kan so àbí wọ́n kọjú bọ̀dà wọ́n rọ́jò mọ́lé òun lórí tọ́kàn rẹ̀ ọ̀bàlẹ̀ eléyìí ọmọ jẹ́ alẹ́kùlmù gẹ́gẹ́ bí ìtumọ̀ tá a fún níbẹ̀rẹ̀ náà pé aláàbúrú pé látọ̀dọ̀ ṣètọ́ ní tí wọ́n wá sáré bí sọ̀hún táàsì eléyìí wá ń bẹ kódà ń bẹ nínú àwọn tó jẹ́ pé wọ́n ti bẹ́sù múlẹ̀ tí wọ́n mọ́ yàtọ̀ sí pẹ́ni tó ti má lára pé mọ́ jẹun láago yìí tó wá sùn tí ń lára pé òun jẹun tó ní tí mọ́ sí tí ò sí jẹ́jẹ́ rẹ̀ ló sùn yẹ́sẹ̀ tí mọ́ jẹun lóru àwọn kí wọ́n sì sí oúnjẹ kan wọ́n táwọn wákúpé tí ó wà jẹ́ kò ní jẹ́ èyí náà ti mọ̀ ní tẹ́ẹ̀mọ́ dáwàrà bẹ́ẹ̀ ẹ pé àtinúdénú ni táwọn bá ti ń jẹ́ inú lágbájá nìkan mọ́ lọ omi ń tẹ́kọ̀ọ́ tí ẹ̀ ní jẹ́ fúnra wọn ẹ ti mọ àwọn ṣàyàtì ń tẹ́ pèsè pé bẹ́ẹ̀ wọ́n ti gbé kalẹ̀ ikọ́ ọmọ lọ́nú lágbájá bẹ́ẹ̀ ní báyìí ti jẹ́ yóò dá lámọ̀dì kò ní gbádùn mọ́ òmìnir ọ̀sẹ́pọ̀ ìgẹlẹ́mọ̀ jẹ́ sẹ́nu yín yóò sì mọ lọ́nú ẹni tẹ́ epo kọ rẹ̀ sí pé lágbájá ní ń jẹ́ o ẹ̀yìn kì í wọnú òun ní ń jẹ́ gbogbo àwọn eléyìí náà kó sábẹ́ alkulmu tọ́jọ́ pé wọ́n látọ̀dọ̀ ṣètọ́n tàbí kágbé sí ahawil nínú rìwáyà mi tọ́jọ́ pé aburú mọ́ ti bẹ̀ jáde ṣùgbọ́n aburú tó lè ti bẹ̀ jáde àníbìsọ bá ti dènà rẹ̀ fún wa tàbá lẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ àbúrú yìí ò ní ṣẹlẹ̀ sí wa tàbá ti lẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ tọ́lọ bẹ́ẹ̀ nìkan tí ó lẹ́kọ́ ń pa rẹ̀ yọ dá wa alálẹ̀ sí ọlọ́run ohun tó ní yọ́ ṣẹlẹ̀ sí ọ̀nà yọ́ ṣẹlẹ̀ á ti fún wa lápẹẹrẹ eléyìí pọ̀ bẹ́ẹ̀ láàrin àwùjọ ẹ̀ntẹ́ fẹ́ fẹ́bìnrin ti bá sùn eléyìí kó torí wọ́n ti kó sí ṣètọ́ọ̀nù wọn rán níṣẹ́ àti mọ̀ pé gẹ́gẹ́ bí ayà ti sọ fún wa pé wàtàbà òmà tẹ́tùlù sayatin ala mulki Suleiman inú ayà yìí lọ ń jẹ́ wa pé ìdẹ́m̀bẹ́ ó súnmọ̀ ti bọ̀rọ̀gbà pé ìdẹ́m̀bẹ́ ìsì mọ́ lapa àsàsísì ń bẹ ìmọ̀ lapa ṣùgbọ́n ó ti mọ̀ pé àti kéní àti kejì ò lè pa lapa kò lè ṣiṣẹ́ àyàfi pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run pé ìmọ̀ ó kúrò láyé ńgbà tá a bá ti pé kéyìn ó kúrò ń wà máa ń bè dọ́rí nà mín àdín ilá kí ni ilá ìdínilá ẹ̀ntọ́ wá ní ìyọ̀ndà yẹn ẹ̀kọ́ tọ́lọ̀ ń fẹ́ká kọ́ ń bẹ̀ báyẹ́ bí nàìjíríà àtàwọn olè sáàmdẹ́nú àdánwò coronavirus yìí náà ọlọ́nkọ́lá wá ń bẹ̀ ẹ̀kọ́ sì ń bẹ́ ń bẹ̀ torí nígbàtà bá ti lè rí face tari convert ta tó kó lẹ̀ ṣùgbọ́n ti àmọ̀ púpọ̀ sámọ́dí tí olóògùn àfi ta àbá tí ìmọ̀ iná lókù bẹ́ẹ̀ náà nírú àwọn báyìí náà tí wọ́n sadé kan sí ọ ní tọ́lọ̀ kó sábẹ́ ìṣẹ̀rùbà ìṣù láti fi bà ọ́ lọ́kàn jẹ́ ọjẹun tán inú rẹ̀ ọ̀wálẹ̀ mọ́ ọjẹun tán ọ̀nà ọ̀fun rẹ̀ dúró gbagidi eléyìí ni fàíza àrọ́ha àdúkùn máa yóò hẹ́bì wọ́tọ̀ bá ìrìn ọ̀kan náà látọ̀dọ̀ ọlọ́run tẹ́kùn lọ bá rí onífàlà yuhaddis bihi illa man yuhib anẹ́bí ni mọ́ sọ̀rọ̀ nífẹ́ nìkankan àyàfẹ́ntọ́ bá rí pé nífẹ́ rẹ̀ wọ́n nífẹ́ rẹ̀ olólùfẹ́ ni láàárọ̀ àlá orí tààlá fún Ànábì sallallahu alaihi wasallam ní kẹ́nìyàn ọwọ́ lọ́wọ́ ọba nísọ kúrò bí aburú ohun tó lójú omi yẹn wa sharri shaitan àtàbúrú shaitan torí pé èèyàn tóun náà jẹ́ èèyàn bí èṣù tí ń sadán tí ń sàsàfí ó lè fún ní nǹkan jẹ lójú oorun ó lè bí ọmọbì kan ó lè ọ̀sẹ̀kíní kan wọ́n kẹ̀rí kó sùn náà

wa sharri shaitan àtàbúrú shaitan nígbàtà ọba ti bẹ̀rẹ̀ tán wọlìyẹ́tfùl salafan kí wọ́n wá ra tutù mẹ́ta tẹ́gbẹ́ ọwọ́ òsì rẹ̀ bí kíkọ̀ níjọ bí bí tọ́jú ọ̀rọ̀ àjáde àtúbẹ̀ akọ́rà nínú àwọn afáwọn ni tọba kò sí àwọ́sù tán olè ká ma ọ̀zàtáyìn kúlà àwọ́sù méjèèjì rọ̀kọ́kọ́ a'udhu billahi minash shaitanir rajim ومن شر ما wà haiti tàbáṣì wo tíra ismu muslim a bá àwọn ọ̀lànà ní ìlànà bẹ̀ tíra odi sọ musulmi ìtàn tó sí yorùbá fẹ́ntí ọba gbọ́ yorùbá tó lè kàáfí ọgbọ́ kí wọ́n tún só ìbò náà ọwá ni ṣùgbọ́n aburú aláburú tọ́ láyẹn nígbà di sehun ta ní oṣù ọ̀sẹ̀lẹ̀ ní nàìjíríà tá ń bẹ̀ yìí nìyẹn ọ̀kẹ́ náà wọn afáwà kọlọ̀ ń dáadáa fún wọn Dr. Lukman lọ́dọ̀ ẹni tó ti jẹun tó súnmọ́ wọn lọ́sọ̀rọ̀ náà ẹnìkan sùn ọlọ́lá torí pé náà àwọn ara èṣù táyà máa dá téèyàn wọ́n fi lálàá èṣù tó pé ọlẹ̀ ní ilé sùn kóhun lálàá kó wọ́n farun yóò sì jí lójú ayé náà wọ́n farun rẹ̀ lóòótọ́ tó kọ́ àwọn kẹmẹ́ lọ́kẹ́ mọ́ bí sẹ́rù bàyẹ̀ pé ó sì rí àfarun lójú oorun tó wọ́n fa ẹgbẹ́ kan nígbà tí ó ti dín lóòótọ́ ọba kan ti fa irun ẹgbẹ́ kan tó mọ́lẹ̀ nínú kù lẹ́gbẹ́ kan láì èyí táwọn mẹ́mbẹ́ yìí náà ni òkèrè ṣe ọ̀rọ̀ pé ayé ànẹ́bí ọlọ́run kan ó ti dín láàárọ̀ báyìí wọn ló gbé fóònù ní òkè sáàtọ̀ ẹ̀dàkùn orí kẹ́kẹ́ mo sùn wọn lálá ẹ̀mọ́ àrí kí wọ́n fárun orí ìgbàtí ti dínà ọba tí wọ́n ti fárun ẹgbẹ́ kan tó fi jẹ́ pé ẹni táàkì ẹ̀ wá jẹ́ pàtàkì tó bá jẹ́ pọ́ bá bà tó bá jẹ́ kọ́ kọjá yìí tààlẹ̀ fáàdé mọ́ra tó jẹ́ pé a bá mi nǹkan yẹn lára wa yóò jẹ́ tó nímọ̀ nípa alkitabu wa sunna tí èsẹ̀ tí ó tọ́ka wa sínú ẹbọ tí ó ti wá láti inú bẹ̀rù kan bọ́ sínú bẹ̀rù láńlá táwa tara aládìẹ ní ilẹ̀ tí ọmọ gbọ́ jẹ wọ́n ní kí ni dókítọ́rù yìí sọ kan bá ń fa ẹgbẹ́ kan yòókù ṣé ẹ ti àwùsù nígbà tẹ́sí egun tí wọ́n náà ti wọ́n náà ti sọ tẹ́sí sàkárù ti àárọ̀ ìpínlẹ̀ tẹ́ bá ti ọya ẹlọ́fà irun yòókù àkárù tààrọ̀ pẹ̀pẹ̀ ẹ̀sẹ̀ tẹ́ bá ti ṣe ẹgbàgbé sẹ́yìn lọ gbèmítà ń sọ̀rọ̀ yìí lẹ́yìn pẹ́ nìyẹn fárun yòókù kẹsàn-án òsè ọlọ́run ah wọ́n fárun mi lójú oorun ó ti kó sí wàhálà ọ wàhálà sóra ẹ mọ́ nìkan tóun ọ̀lọ́ni àti jẹ ó lè pẹ́ ọ fárun kókó yòókù wa oní táwọn òfìsè sí wà ìtàlẹ́búra yín ta lórí yọ́mọ̀ bèèrè àwọn tó rí nígbàtọ̀ bá tẹ̀ lórí ya rẹ̀ wàhálà òdé aljanna rẹ̀ lọ́fẹ́ fi ṣòfò ní ọkẹ̀ àà ìyá rẹ̀ náà ní bẹ̀m̀bẹ̀ àbò lórí bàbá rẹ̀ àbọ̀ rẹ̀gbọ́n àbọ̀ rábò rẹ̀ ẹbí ti dàrú látara báyìí ló fi jẹ́ pé a lo ẹ̀kọ́ pẹ̀lú àlá láàrin pé àwa bá àlá lòbó yẹ abẹ́ ẹ̀bẹ̀ láwà níbi ẹlẹ́ẹ̀kẹta ìjọ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé ìjọ àárín gbọ̀ngbọ̀n tí í ṣe ìjọ tàlùhùmá àti ànẹ́bí sallallahu alaihi wasallam tí í ṣe tẹ̀lé lánàá rẹ̀ so bí àkókò wa ṣe rí ibi tá a dúró nì pẹ̀lú ògbó ọlọ́run níbí náà láti ti tẹ̀síwájú láti lè sọ díẹ̀ nínú tipa wa báká nípa tó ní ṣe pẹ̀lú àlá ní ọjọ́ mẹ́jọ. alhamdulillah àwa gẹ́gẹ́ bí a ti islamic development foundation pẹ̀lú àfààní ìgbàlódé bank tó ní zero zero zero five one zero three one seven nine léyìn ní túmọ̀ sí pé bí wọ́n bá lálàá burú wọ́n ti ṣàlàyé fún wa ẹ̀kọ́ tí àníbi ní ká fi bá lò wọ́n lọ sọ fún ẹnìkan kò wọ́n bá di atm fóun tí wọ́n wá bu ọ́ fìgbà tí yẹn fẹ́ mọ bu ewúro mu lọ́run ló ṣàánú ẹnìkan kan wa sọ ẹ ká gbìyànjú torí ìtọ́lọ́hùn gbogbo àwọn ẹ̀kọ́ tí àníbi ń kọ́ wa yìí ká máa lò ó lọ́dájú torí pé àròjò